lọ́ọ̀ mm-hmm. ẹ káàsán lè yí o ẹ káàsán o ẹ káàsán o ẹ ǹlẹ́ ẹ rà o mm-hmm. ẹ káàsán ẹ káàsán ẹ káàbọ̀ ẹ ǹlẹ́ ẹ ẹ dákun ṣé ẹ̀yin ni Akínlábí èmi ni ẹ̀yin ni ṣé kò sí kò sí nǹkan kan ẹ̀yin náà mọ̀ wá rí ṣe rí wọ́n ní bàbá ń wá ọmọ lọ ká wá lọ sí orí ọlọ ata bá a bá sì wá ń wá pèrègùn káwa lọ sétí odò mọ̀ ń wá oko tágbàdo rẹ̀ tó yọmọ tó tún gbọ́mọ pọ̀n tíṣu rẹ̀ tó ta bọ̀kùà bọ̀kùà torí náà ló ṣe jẹun wá bá yín mo ṣe dọ́dọ̀ yín àlàyé mi ti yé yín kò yé mi dáadáa kò yé yín dáadáa ṣe rí àgbẹ̀ ni mi láti ibi tí n ti ń bọ̀ lọ́hùn ngbà mo wá dé yín padà mo wá fẹ́ mọ ṣiṣẹ́ àgbẹ̀ òun lọ mo wá fẹ́ bẹ̀rẹ̀ níbi ìṣẹ̀ṣẹ̀ ń wálẹ̀ àbí ìṣẹ̀ṣẹ̀ ń roko àbí ìṣẹ̀ṣẹ̀ ń ṣe ǹhún bí mo ti gba ọ̀nà oko yín kọjá nù mo wá rí pé ah oko yìí mọ̀ kún o bí mo ṣe sọ fẹ́ nìkan tí wọ́n júwe ọ̀dọ̀ yín fún mi ni mo fẹ́ kẹ́ ẹ ta oko òun fún mi tilẹ̀tilẹ̀ ni mo sì fẹ́ rà. <laughs> Ah, ah! ọ̀rọ̀ yín pa mí lẹ́rìn o. kí ló dé. Ah, kí n ta oko fún yín. èmi ò ta oko tèmi o eré orí oko mo fẹ́ tà n ò sì ta mọ́lẹ̀. ọ wàá fún mi ni ẹyin fún mi ni o gbogbo rẹ̀ lọ ta fún mi lónìí sí ni kò ní dọ̀la mo tiẹ̀ wá lówó tí wọ́n san fún ọ ní ìsìn díẹ̀ díẹ̀ ni wọ́n mọ̀ sanwó fún ọ. ẹgbẹ́ nu yín dákẹ́ ẹ ṣe ń sọ̀rọ̀ bí ẹni tẹ́ fẹ́ kó òun rẹ̀ tó tọ́ bọ́ọ̀nù ọpọlọ rẹ̀ náà irú kàtìkàtì wo lẹ ń sọ ṣé tẹ́ bá tiẹ̀ wá tẹ́ bá gbóògùn kan fún yín tẹ́ ń lò tí wọ́n fún yín lákọ̀ọ́sẹ́ àbí wọ́n gbóògùn irọ́ kan fún yín tẹ́ fẹ́ máa lò èmi lẹ́wàá lò fún ṣé gbogbo ọ̀pẹ gbogbo ọ̀pẹ ló nígbà yín lè gùn ni yín rò pé mẹ́ta wá báyìí mi akin akin lábí èmi ọmọ tọrọ akin jẹ ṣé mo wà náà lákìwù ṣe ń pera wọn lákìwù mi ni èmi akin tí fàkẹ́ ẹgbẹ́ àní nǹkan jẹ èmi ajókòtàgbà má ṣe gbè ránṣẹ́ ìjọ tẹ bá tún sọrun tẹ sọ yìí èṣù ọ̀tá kò sí fún èmi àti yín. irú ọ̀bẹ olùgbé kanáná tó ní kí n ṣe ọwọ́ àtakò sí i o tún wá ránṣẹ́ sẹ́ẹ̀dì yìí pé kó lọ mú yọ̀ wá ibo ló ti fẹ́ jẹ́ orí ìnáró ló ti jẹ́ ni àbórí ìdùbúlẹ̀ dá lóhùn jẹ́ kòtò ayé ló ti fẹ́ jẹ́ ni ló ṣe wọn. wọ́n ti kú. níbi ìlànà tó tún fẹ́ ṣe ah ẹni tó léyìí ò ṣe é dá o ikú lẹ́nu náà máa kú ti ìrántí wọn. lágbára Ọlọ́run. ààrẹ ni tí ó rà èmi ṣe bẹ́ẹ̀ ń tọ́fẹ́ kó súnmọ́ mi ni ọ̀dà ń gbà náà bí ọba wá sí ẹ wá káwọn ẹrù bólóde òkú. ọ̀pìnlẹ̀ ń ké sí òun kábíyèsí èmi àṣeyé òun ọlọ́run ayé tó ní tọ́lọ́run ọ̀run òní èmi nu. oní ohun tí ọlọ́run ò ní. bẹ́ẹ̀ ni kábíyèsí ó kì í ní pọ̀ rẹpẹtẹ èmi abẹ́ni lórí forí ẹ̀ṣẹ̀ tó kù jí ni èmi apàyà pọmọ pàyàwó pẹ̀gbọ́n pàbúrò torí nǹkan kan kọ́ kẹ́kùn bá a lè tó wọn sùn lágbolé wọn ni. bólóde òkú àṣèyí òun kábíyèsí. àṣèyí òun kábíyèsí. ọ̀dà kò burú kí a ní ẹni ẹlẹ́ni ṣe fún ọ tó fi rán gbogbo wọn tó rán wọn lọ sọ́run ọ̀sán gangan. ẹ ṣeun kábíyèsí káde ọpẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣẹ ó pẹ́ lẹ́nu ẹ kábíyèsí ẹjọ́ là á kọ́ ká tó jà torí bá a bá jà tán ẹjọ́ náà wọ́n padà ní kárò látijọ́ tí n ti wá ń jà tí n rojọ́ kò sẹ́ni ó dá mi lẹ́bi rí èmi máa jàre ni bóyá eléyìí ní ọ̀wọ́ ajá kọ̀ọ̀kọ́ tẹ́ wá dá mi lẹ́bi ẹ̀jẹ̀ a máa wò bọ̀ mo lọ bá kínlábí ńlé mo ní mo fẹ́ ra oko rẹ̀ n sì lówó lọ́wọ́ mo ní wọ́n mọ̀ sanwó fún díẹ̀ díẹ̀ bó bá ti ń dọ́wọ́ mi sí ló bá tó tókè ló fojú gbà kò sí tí òwe tán ìwọ̀n à ń bà mí lérí ń bà mí lérí èmi náà bá fún lófin mo ní ọ gbọ́dọ̀ dórí oko mi mọ́ o. nínú oko rẹ àbí nínú oko tiẹ̀. ah ngbà mo ti wí fún wọn kó ti di tèmi. ah láì sanwó. mo ti bùn gbọ́ ó ti mú gbọ́. èmi bá lọ sórí oko ń tèmi ọ̀dẹ pàkúté ìkúlẹ̀ èmi ò wá mọ̀ pé yóò kóyàwó yóò kọ́mọ lọ́bẹ̀ bí wọ́n ti dórí oko ònú tí tàkúté mú ó mú gbogbo wọn pọ̀ ẹ à mo sì ṣe dáadáa o mo wá kó wọn sínú ọkọ̀ mo kó wọn lọ fáwọn èèyàn wọn kí wọ́n lè bá aráyè sin wọn fúnra rẹ náà ló kó wọn lọ sínú òdìlé wọn. èmi fúnra mi mo kó lọ mo fi ṣe wọn láàánú ni kẹyẹ kó máa jẹ wọn ẹ dákun torí Ọlọ́run nínú ọ̀rọ̀ tí ń bẹlẹ ẹbí mi dá ẹ bá ń dá. Ah. olóyè ọ̀tún ọ̀rọ̀ ló gbọ́ òun sọ sí. bàbá ọlọ́run jẹ́ mi yín ogun ọlọ́run jẹ́ kárí yín pẹ́ o ah. ọ̀rọ̀ ńlá ni o kábíyèsí ṣùgbọ́n síbẹ̀ náà ẹran tí ò yẹ òwò ọbẹ̀ ẹni tí wọ́n fi tipátipá bá ṣàṣepọ̀ ó ní ẹni fi tipátipá bòun ṣàṣepọ̀ ẹni tó fi tipátipá bá yàn ṣàṣepọ̀ ó lóun fi tipátipá bá yàn ṣàṣepọ̀ ṣe rí i pé kò rújú kò rújú ẹnu àgbà ní obì ti gbó ẹ̀yin lolórí wa ẹ̀yin láláṣẹ tẹ́ ẹ bá sọ náà labẹ́gẹ́ labẹ́gẹ́ ẹ̀yin náà lẹ́yìn ṣèdájọ́ hmm. lè kọjá àǹtí. <laughs> kí ni hmm. hmm. jẹ́ bẹ́ẹ̀ èmi lèmi ó ṣèdájọ́ ọlọ́run ti àrí ń pẹ́ olóyè kábíyèsí kábíyèsí o sọ sí ah, ìwọ ni o ẹ kábíyèsí o kábíyèsí o ẹ gbọ́dọ̀ di òkú lọ́rọ̀ kan ẹ̀yin lẹ pa ọkọ ẹ sì pàyàwó àtọmọ méjì torí oko. ṣé kò tó torí di. Ah, ah, òtútù ni. sí òtútù rí ni ah, ẹ̀yin ọmọ pé ẹni tó bá fẹ́ gbóúnjẹ lẹ́nu ẹni ó fẹ́ pààyàn ni. Hmm, kò sí rọ́ọ̀bẹ̀ lóòótọ́ kò sí rọ́ọ̀bẹ̀ lóòótọ́ ẹ dákun èmi tún ní ìbéèrè kan tí wọ́n bí gbọ́dọ̀ di òkú ẹ jọ nígbà tó di pé ẹ fẹ́ pa wọ́n o ara ò mọ lọ yín kọ́ yìí ẹ̀rí ọkàn ò sì mọ̀ dà yín láàmú pé tó àwọn kan lè fẹ́ pa yìí. àwa ló ti kọ́ bó o ọ̀rọ̀ ọ̀run tọ́lọ́n bá fi rán yẹn yìí máa rọrùn náà ni ah, ah. ọlọ́run ló fi rán bí. Ah, ara ń tí ọlọ́run fi rán yín nù. òjíṣẹ́ ni wọ́n. kábíyèsí. Hmm. ọ̀dà ẹ ṣe ẹ jèrè gbọ́lódé òkú. kábíyèsí. pamọ́ relé. ẹ ṣe o. ẹ ṣe ẹ̀yìn tá a bá tún ní ohun tá béèrè. Hmm ń gbọ́ bá kàn á ránṣẹ́ sí ọ. ẹ ṣe o kábíyèsí kẹpẹ mo kí gbogbo ẹ̀yin olóyè o. àgbákò wọ̀lú wá. Hmm. ọmọ tó ń wá. àgbákò ńlá ni ẹ dákun. mo ń gbé láyé dáadé olóòrò ayé tèmi ṣé tí bá wá ń gbáyé tó ṣé ò ní pa mí ti sáàyè mi báyìí. ayé ooo. I'm so sorry for that ayédogun àìnítumọ̀ o. kò ṣe bí mi náà. àwọn tí ń wá orí ọ̀ wáyé àwọn tó rí ọ ò mọ ọ nǹkan tó lè máa ṣẹlẹ̀ nílùú tó yẹ kó máa fẹ́ kí ayé dúdú bí yàrá ìwọ mọ̀ pé tí ìjọba ti ń gbé afárá ó máa ń rẹ̀fẹ̀ lọ́kọ̀ èèyàn ni. ayé gbóná o jàjẹ́. nǹkan tá a máa ṣe ń sìn pé tí n bá wá sí ọ̀dọ̀ ẹni wíkì by next week you come to my place. Mm ó tún ti ń tàn mí ah, wọ́n pọ̀ tí ẹ̀ tàn mí ju bẹ́ẹ̀ lọ èmi ò ní tanra mi torí mi ì ṣàbẹ̀là. baby mi ò tán ẹ i love you i love you for real i'm sure about that i really love you so má worry ìwọ nìkan ni ìwọ nìkan ni. àwọn ọmọ tó wá máa ń kó kiri yẹn. ẹ kúlẹ̀. kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan o àfi kó lóun kọ́ wa mọ̀ ṣe. kò sí nǹkan kan ìdìtún ní pé kọ́ lóun kọ́ wa mọ̀ ṣe kí ló fi papọ̀. mọ́mí dáàdì kí ló ṣẹlẹ̀. òǹdè wo bọ́ọ̀lù ń complicate issue ṣàlàyé fún un wo nǹkan ń bẹ nígbà tí ó jáde lẹ́ẹ̀kan tó bá yẹ kó tètè dé ni ọ̀bà bá nǹkan lẹ̀ ní tó mú kí àwọn àgbà méjì ká dorí kòdù ká máa ronú ṣé bọ́ ọmọ bàbá kà ti ń láàrin ìlú wa yìí. bàbá kọ́ báyìí tó máa ń gbọ́ náà bí orúkọ yìí. ọ̀kárí láyé a sì yóò wù wọ́n sì kó bí ní ẹsẹ̀ ní ẹsẹ̀ ni. kí ni nǹkan tó láwọn fẹ́. ìwọ ló wá wá. èmi kí ló ṣẹlẹ̀ èmi báwo. Ah, ó lo owó òun láì tẹ̀ tí fọwọ́ kàn ẹ̀ ó lo lẹ́wà ó tún níwà ó lo onígbá ó ní oṣù tún láwo gan pàápàá ó ní nípàdé èèyàn fẹ́ fi ẹ́ ṣèyàwó. Ah, dáàdi ẹ sọ fún mi pé eré ni mọ́mí ń ṣe àbí ẹ̀yin méjì tẹ̀ ń ṣàwàdà ni. kò mọ́mí mi ò ṣàwàdà kò sì parọ́ hmm. sórí jíjáde tó jáde ni tó yẹ pé ó tètè dé ni ọ̀bà bá ń bì ni ṣé wọn náà wá rí i pé irú fa ìrònú torí ẹni tó ju ni lọ tó lè mú ọwọ́ ara èèyàn báyìí kó fi gbáyàn lójú irú ẹni bẹ́ẹ̀ ká sọ́ra fún ni ẹni tó lè bínú kó júyàn náà kànga ajúnilọ ní àpè bẹ́ẹ̀. ìgbà tó ń wá sọ bẹ́ẹ̀ kí lẹ́yìn sọ kí la fẹ́ sọ ṣé ẹnu wa gbà láti sọ wípé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn kò sọ̀rọ̀ níbẹ̀ ni akọ̀ndínmọ́ lásán ni aláàtìgbó tó bá dé adé jíṣẹ́ fún ẹ. <laughs> oríṣiríṣi ẹ kò burú tó bá ti wá padà wá èyí á bá mi sọ fún wọn wípé tó bá ti di jọ́ mi tó máa fẹ́ ra bàtà lọ́jà kí wọ́n mọ size wọn ẹgbẹ́ yẹn lẹ́yìn wọ́tọ̀ lójú ọ̀run bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹja ìdàlẹ́jà wọ́tọ̀ nínú ìbú kí ló yẹ kàn gbòòrà nìyẹn. Fisáyọ̀ Fisáyọ̀ ṣé o rí pé Fisáyọ̀ ọmọ nǹkan kan ṣé tó bá jẹ́ pé a ṣe èyí ò bá ń bẹ ní ṣé bí ó ṣe máa lérí pátápátá rè é ẹni tó ju ni lọ tó pé ó lè dúnbú ẹni bí ẹni dúnbú ẹran léyà ṣé lèyàn máa bá halẹ̀ lèyàn máa bá sọ̀rọ̀ báyìí lọ tẹ ọmọ rẹ nú kọ́ gbà fọlọ́run o. ẹ̀yin kọ́ kí lè ṣe. ìyá lọ́lọ́mọ àsìkò tíṣẹ́ rẹ bẹ̀rẹ̀ rè yóò gbọ́rọ̀ sí ọ lẹ́nu ọmọ pọ̀ bẹ́ẹ̀ sóbìn. àṣeyí ó wọ ọ̀rẹ́ mi alẹ́ yọ ga. ìwé ní àná rẹ yóò di kóta méjì láì tán yẹn ah, ah, ah. náà. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ ẹ ṣe ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ó jàre. ni. ìyá ẹ káàbọ̀ ṣé dáadáa la bá yín ṣé dáadáa la bá yín ọ̀rẹ́ mi ni ah, amọ̀lẹ́gbẹ́ ló kọ rẹ̀ amọ̀lẹ́gbẹ́ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa. Ah, ah, eh, a sì yẹ o wọ́n mọ̀ pé àwọn àna wa náà wọ́n mọ̀ pé kọ́ńtẹ́nẹ́sì máa dúpẹ́ kankan lọ́wọ́ àwọn torí tí wọn ò lè jẹ wọn ti ta wọn mọ̀ pé orí ló sa wọn <laughs> ẹ tó múru géńdé bá tí ó mú ọdọ tí ó mọ ọbọ táwọn ọmọ rà sọ fún tí ó wà lábẹ́ òrùlé rẹ iṣẹ́ ńlá ló ṣe. síbẹ̀síbẹ̀ ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọrùn tó gbórí dúró kò yí ọ ẹni fúnni ló ń jẹjẹ kò fẹ́ kébi ọ pa nínú ẹni tó bá fún yàn ló di di ọmọ kò fẹ́ ká kàkùn rin ìsìnbalẹ̀ dúpẹ́. o tún sọ ibi o tún àwọn ẹyin tó mọ mi ẹ wo àná ojú ò ní tì yín o èrè tọ́pọ̀ láàrin jẹ́ mẹ́ o àní àníwọ̀ ní dàrú o òwò tó wà lẹ́yìn á sì dálẹ́ ni o ẹ ṣe wa. ẹ̀yin àna mi ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ṣe mọ̀ pé ojú lásán ò ṣe é màgbàdo tó bá gbó àfi bàbá yà aṣọ ara rẹ̀ ohun mi kíyàwó mi ó bá mi lọ́lé lónìí ah. Ah, lónìí eh, mo fẹ́ mọ̀ lónìí mo fẹ́ sísọ lójú eégún ni kí n mọ̀ bóyá abẹ́kù rẹ̀ ṣe rẹwà bẹ́ẹ̀ náà lòun náà rẹwà. <laughs> àbí amẹ́lẹ́gbẹ́. ẹ dákun ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ sọ in fact mi mọ̀ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ àmọ́ màá sọ bákan. ẹ sọ bákan. ṣe rí ọmọ tí ẹ ń sọ̀rọ̀ rẹ̀ pé ẹ fẹ́ fẹ́ tọ́jú ọmọ tíya hmm. ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ láàrin àwa àtòun ọ̀rọ̀ wa dìṣọ àtàyànyàn ó sà ti sákò nílé láti jẹta àti jẹta ló ti sákò nílé àwa ah, ah. ti wá wá wá wá wá wá wá ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé iná la wá lọ tí àwọn èèyàn fi rán ni sí a pé àti lálejò inú ilé in fact in tí ọkàn mi sọ ni pé ó ti sákò inú ìlú yìí ṣùgbọ́n mo pọ̀ ọlọ́run ó fún wa rí. kò síbi tá a ti wádìí kódà òun ló jẹ́ ká pẹ́ ká tó wọlé wá báyìí. ẹ wo ẹ lọ jókòó Ah, tá a ní ọmọ bí obìnrin gbà bí wọ́n tó máa sọ pé kí wọ́n máa kọ̀yìn ná ẹ bàbá àfi táyọ̀ ẹ dákun ná ṣé gbogbo dẹ́n sọ nígboro ẹnu yìí ṣé ẹ ti mọ̀ ọ̀rọ̀ tẹ́tẹ̀lẹ̀ bá a ti jókòó tá a sọ̀rọ̀ sí dẹ́n rẹ́rìn dẹ́n dàgbà. àrẹ́rìn ẹ wojú wa rí wojú wa gan sunkún ni àkàn sún jáde ni ah, ah. ẹ̀mí inú ẹ̀mí à ń sunkún inú ẹ̀mí tá à ń sun ẹkún. ọ̀rọ̀ kọ́lẹ̀ ń sọ lẹ́nu ìṣẹ́yìn. tẹ́ fẹ́ ni. rárá o rárá o èdè ayédè tó ṣẹlẹ̀ ọlọ́run sì yanjú ẹ̀ pátápátá mo mọ̀ pa á rí. àmọ́lẹ́gbẹ́ àmọ́lẹ́gbẹ́ ó ti yé mi ẹ jẹ́ kọ́ bọ́ sinmi òwe pípa ọ̀bọ lè páàdì kíkún pa lórí. àmọ́ igun mọ̀jọ̀bọ lọ ọ̀rọ̀ ń yarí. àná wà àná mi káàdì fún wẹ́fún yìí tó ṣe. bàbá wa yóò mú un dé ọmọ ọmọdé òkú. bàbá wa a sì yóò wù nínú anìtẹ́nìkan ò ní. lójú ní lójú ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tó ìfẹ́ kó já mílẹ̀ ẹ tẹ́ ẹ fẹ́ bọ́ ọkàn rẹ wà fẹ́ pé ìyàwó wọn sùn náà wọ́n ẹ jẹ́ ẹ jẹ́ àṣẹ báyìí sẹ́rọ̀ ìyàwó mi ni ẹ ò ti dá ẹ ò ti dá báwọn ẹ jẹ́ kí abisalo lọ tó sọ́dọ̀ rẹ̀ lónìí ṣé tí abisalo bá dúró tí wọn ò lágídí tí wọn já pátá òní tí tó bá sùn lọ́dọ̀ rẹ̀ kò sí kankan tó wà bẹ́ẹ̀ nígbà tí ọba ti di apáta inú rẹ̀ ọ̀rọ̀ kílẹ̀ tó mọ́. ìbẹ́lẹ̀ ra ara lẹ́yìn náà ẹ ti ẹ̀fọ́ ẹ fi mí sí kò ní ìbẹ́lẹ̀ ra ara lẹ́yìn náà. ẹ wàlé ayé ẹ ti wàlé ayé mọ́ yà ni ní ìbẹ́lẹ̀. bẹ́ẹ̀ ẹ jọra yín nǹkan ẹ jọra yín gbogbo nǹkan yín méjì méjì ah! Ah, ah, ẹ wàlé ayé mọ́ yà ara tẹ́ pé rúpẹ̀ ní ọ̀páradé ayé náà ọ̀pẹ̀ màrà ni mo ní mo gbà yín o ẹ ti gbọ́ ẹ máa wo bí sùnà dànù. mo fi àṣẹ̀dá tó dá yín mo fi bẹ̀ yín ẹ ṣàánú wa gbogbo nǹkan tí ń dùn mọ́ yín nú pátá ìkankan ò ní bà yín nú jẹ́ ẹ wá rí ọlọ́ọ̀ba tó mọ̀ ọmọ gbà fún yín tó jẹ́ pé tí ẹ bá ti fi ọmọ ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ni kò ní pò wọ́n gbà fún yín mọ́ ẹ forí jìn wá ẹ dárí jìn wá ẹ dárí jìn wá ẹ dákun. ẹ dìde ẹ dìde kóra yín sọ ah, ah. ọ àṣọ ò ní máa ṣàdúrà bí a ti pàkọ́. tẹ́lẹ̀ mi ń bọ́ sọ̀rọ̀ lánàá ó ṣe bẹ́ẹ̀ ah. pé òkú bì kan lọ sí bẹ sí irú ẹ hmm. tí mò ń sọ pé ọmọ yìí ẹ mú wá kẹ ẹ rí pé dandan sùn ọkọ rẹ lánàá àbí bẹ́ẹ̀ fún ọ. ẹ òfin ti padà bá ní òsè ah. bẹ́ẹ̀ pàjá ní gbó ah. ọwọ́ àmọ̀ yìí lẹ̀ ní ìsìn ìtọ́jú kó rẹ̀ kó wọ́n ṣe. torí ẹ̀ náà la ṣe mú wá sọ́dọ̀ òkú ẹ̀ ẹ ṣàánú wa ẹrù tìpínlẹ̀ àbí àmọ́ máa wà lára. ṣe é yọnu ìjọ òun lélẹ̀ àti mú wá ẹ jẹ́ kó máa fẹ́yàwó wọn lọ ẹ ṣàánú wa ẹbí àmọ́ ìjọ. Mm. kílẹ̀ mú wa. ẹ ọmọ ìyàwó wọn. ìyàwó ta ni. ìyàwó bàbá wa ni. sọ́ọ̀fẹ̀ kọ́ lọ́wọ́ bínú sí ọ. Ah. sóbìlẹ̀ lè lójú ẹ mọ́ tẹ́lẹ̀ àyà rẹ̀ táyà rẹ̀ ṣe títì pẹrẹsẹ rẹ̀ nìkó yìí ṣé obìnrin lè lójú ọmọ ẹ ọlọ́run jẹ́ iláburú ẹ̀yìn lẹ́yìn náà rẹ lẹ́yìn ìbáṣekà ẹ̀ ti ni ah, ah, kéèyàn wá kó láàrin máa gbẹ́ kó má rí kéèmùdé pé ọmọ mi báyìí kó báyìí kó má rí nǹkan kan mú eléyìí ah, kí wọ́n fẹ́ ẹ wo ìdí gan tá a fi á wá nù nǹkan obìnrin gbáàyà rẹ̀ ẹ bá ní dá padà kẹ́ ẹ yín lọ. àṣẹ àṣẹ mi. mi ní ẹ sì wá ń purọ́ mọ́ mi àwọn ayé gbèjà mi jà ẹ sì ń purọ́ mọ́ mi àbí mo wá lé yín lóru ni ayé ló gbèjà mi jà bá tiẹ̀ bá yín bẹ̀ wọ́n àdéhùn ti ń bẹ láàrin mi pẹ̀lú wọn ni pé àwọn ò lè gbẹ̀bẹ̀ mi. ẹ dákun ẹ dákun ẹ dákun torí ọlọ́run lórí tí ni wọ́n ṣe dáhùn ẹ dákun torí ọlọ́run ẹ wo ẹ dákun ẹ dákun torí ọlọ́run ẹ dákun. tẹ ẹ bá pẹ́ bí nǹkan ọmọkùnrin ti yín gan lọ o ẹ dákun tí gan lọ o ẹ dákun torí ọlọ́run ẹ dákun ẹ dákun. ebo onímẹ̀jì fọ́ mi nǹkan padà ń gbà náà ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ̀dá kẹnu yín àti lálejò ọmọ ọ̀rẹ́ mi lóde. ẹ dákun ẹ bá ní bẹ̀bẹ̀ o ẹ bá ní bẹ̀bẹ̀ o. ẹ dákẹ́ ẹ máa rẹ́rìn. a máa dáràn o. ẹ máa rẹ́rìn ẹ máa ti fẹ́ pé nǹkan kò ṣe yín. a máa o ẹ bá ní bẹ̀bẹ̀ a máa dáràn o. irú ẹ̀dá wo lẹ fẹ́ yà nà ó ní iye ọdún tẹ lò lọ́dẹ̀ wọn nígbà tẹ fẹ́ bá tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ wọ́n forò léyìn kù ẹ bọ́sẹ̀ dẹ wọ́n lè gbàgbé orú tẹ dáhùn ẹ wá padà wá sílùú bàbá yín tí wọ́n ti bí yín lọ́mọ tí wọ́n forí yín sọlẹ̀ sí ẹ ti lójú oṣù kan lọ́nbẹ̀ one month ẹ ti ń dà wọ́n rí bòdìbò ah, tẹ́mi bá mọ̀ yìí pé irú kàtà ẹ wálé wá ṣeré èmi ò ní wá kí yín èyí náà dẹ̀ ń bá wọn ṣọ̀rẹ́ irú ọ̀rẹ́ wo lè ń bára yín ṣe tẹ́lẹ̀ bá wọn sòótọ́ ọ̀rọ̀ ah ẹ disappoint mi o ọ̀rẹ́ òṣì pátápátá gbà lè ń bára yín ṣe. Ah, ojú orí ẹ tó mo gbìyànjú o wọn náà sáà máa rú baba tó bí ọlọ́mọ ọmọ pàgídí inú rẹ̀ pọ̀ tínú mi ní í ṣe ni. ẹ jọ ẹ wo tí wọn bá lè bá yín sọ èmi ọmọ tẹ bí màá bá yín sọ nítorí pé tẹ bá lọ tán wọn á bẹ̀rẹ̀ sí nàka àbúrò sí wúwa yìí sir my advice for you is to turn to God before you return to God. ìtumọ̀ èyí o. Ah, ìtumọ̀ ẹ̀ ni pé ẹ tètè ṣẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run kẹ́ máa wù ààrẹ kó tó di pé ẹ padà lọ sọ́dọ̀ Ọlọ́run láti lọ jẹ́wọ́ ìwà àtẹ̀wá wù ṣẹ́gbọ́n ọ̀ngbọ́lábí aláìmọ̀kan ọ̀dẹ̀ tí èmi bá padà lọ sọ́run ọlọ́run gba ọlọ́run lálejò ni àṣeyìn òun òkè àtàṣeyìn òun ìsàlẹ̀ wọ́n jọ mọ́ takùrọ̀sọ ni gbogbo tó gbókè ṣe pátápátá ni ó ròyìn fún mi gbogbo tèmi náà gbélé ayé ṣe ń sàlẹ̀ ní àyín lèmi náà ó ròyìn fún àwọn àjọmọ́ fi ṣàwàdà <laughs> ọ̀dẹ̀ aláìmọ̀kan bàbá bàbá ti gbélé ayé onímọ̀ sọ̀sọ́kùsọ. Ah, olúwa mi. kí ni èmi lèmi lágídí. Ah, kò rí bẹ́ẹ̀ kọ́mọ́dà mi wípé ẹ̀kọ́ méke ni yọmọ òpá àgbàlagbà méjì amúnsáàrin ni mo fi ṣe bẹ́ẹ̀ pé mo dọ́gbọ́n tẹ̀lé. Ah, kí ni n tó ṣe tí ọ̀dà ẹ̀yin rẹ̀ mi wà wo n tó ṣe lọ́dà o àti pé ó ti ẹ̀ fọmọ lóàbí ṣe gbogbo tó ṣe àbí téèyàn bá gbẹ̀sẹ̀ ló kù ìdílé mélòó ló ti parun síbẹ̀ yọkan náà ló ti parun tó bá ti pẹ́ lómi ni ní tí ó ti bàjẹ́ ó ti kọjá bá ṣe ń wí yìí èyí sàdédé pàdé lérò tí ìbá rí pinnu sí ọ ọlọ́run òkè gan tó bá wá kíwọ gan ọlọ́run sàrẹ̀ gan yóò sọ pé òtútù pọ̀ ah, ṣé bómi ìwé rẹ̀ àtọ́mi ìfọwọ́ rẹ̀ ní ti ń rò pé ojú ònírọ̀ ti máa sílé a lórí bàbá wù. ní kúkúrú ìwà mi dà. ọ ìwé dà o. má sọ bẹ́ẹ̀ mọ́ o. ta ni o. èmi ni o olóyè òsì. Ah, a ṣe yóò ẹ ra o jari ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣé dáadáa lábá yín adúpẹ́ fọlọ́hún ẹ̀yin náà ẹ̀yin láyé lójijì èmi ni. àwọn ìṣẹ̀ṣẹ̀ pè mí fún pàdé kan ní ààfin ni tí wọ́n ní ká wá sí ń pàjáwìrì àmọ́ yín ò gbọ́dọ̀ bá wa lálejò ká mọ̀ pé a tún fẹ́ mọ̀ nǹkan dúró ibì kan mm. ẹ jókòó kí wọ́n bá yín wá ntí ẹ jẹ. n tí mo tiẹ̀ bá wà ìsọ̀rọ̀ jókòó mo kàn fẹ́ rán yín sí kábíyèsí ni ẹ dákun mo nílò nǹkan kan ni àkàtà kábíyèsí ló sì wà. tẹ́yìn. irú iṣẹ́ rádaràda wo ni a sì yóò wú àbí kí ló pera rẹ̀ irú iṣẹ́ wo ló rán sí mi. àwa lè nítorí pé kí àbíkú ọmọ kú kó wá sọ kínní abẹ́ bàbá rẹ̀ ní worowóró bí. àbí ká torí wípé káyé ọmọ bàjẹ́ kọ́run ọmọ bàjẹ́. káṣí àtún máa dọ̀bálẹ̀ fẹ́ni tó gbà yá wa létí ó sì. kábíyèsí o. kọ́mọ̀ fi nù mí mọ́ mọ́ jẹ́ o ẹ lọ́ọ́ bá mi wí fún un. ká ẹ ní mo wí pé tí dífádífá àwọn bá ń dáfá dífá àwọn ń gba ewúrẹ́ tí ọlọ́pẹ̀lẹ̀ wọ́n ń da ọ̀pẹ̀lẹ̀ tí ọ̀pẹ̀lẹ̀ wọ́n ń gbàgùtàn ọjọ́ tí wọ́n bá dá ifá débi pé kífá àwọn ó gba kìnìún ààyè ọjọ́ náà ni wọ́n rí jẹ́ ẹranko. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. olóyè òsì. ìyálòde. ìwọ náà sì láyà láyà ó wá ń jíṣẹ́ irú iṣẹ́ burúkú bá òun fún bàbá. ẹ bó ṣe yẹ kí n jíṣẹ́ fún kábíyèsí nù àwọn góòlù rẹ̀ wá síbi tó bá gùn tó sì nípa torí pé èṣù yẹn fẹ́ bàjẹ́ pọ̀. olóyè ó sì tún dáná ṣé bí kábíyèsí dẹ́rọ̀ sí àtìyókù bó ọba dọdọ rẹ tó fẹ́ jíṣẹ́ jíṣẹ́ bí kábíyèsí ṣe rán gan tí wọn àti jẹ kó kọ ọ lálẹ kábíyèsí ni kọ ọ lálẹ má gbàgbé o àwọn ọ̀rọ̀ kọ bá kún pé tí ọ̀rọ̀ díẹ̀ kí kún gbọ́ fi di ṣọ́ọ̀ṣì inú rẹ̀ bàjẹ́ kọ́mọ́rọ̀ kò jẹ́ kankan. kò jẹ́ kankan. kí ló jẹ́ gan. ọba pupa lórí ohun gbogbo ni. èèyàn rọ́dọ̀ rà gan. mo ti lọ mo ti dé ẹ dáhùn ìlú ní ìbẹ̀rẹ̀ ọ̀mìnà tí mo fẹ́ máa rí irun orí ìwúwo bí n bá wá àrùn tẹnu mi sí kọ́tàn kí mo ní lọ́tí mo fẹ́ fi rà ẹ ṣàlàyé fún mi olóyè òsì ṣé n tó sọ ni wípé o ò nílè jíṣẹ́ kábíyèsí. n yóò mọ sọ bẹ́ẹ̀ tá ń bí mi náà tí mo fẹ́ máa jẹ lánàá bí n bá nù náà ta ló fẹ́ wá mi àìní jíṣẹ́ kábíyèsí bò ó. mo fi jọ́ mi sọ dára ni. ó lóun ò tòṣì débi pé kóun rówó lórí ẹbọ kóun máa kó òun ò sì lọ́rọ̀ débi pé kóun rówó lórí ẹbọ kóun máa kó lórí ta. ẹ dá ìtumọ̀ gbogbo tẹ́ǹtì torí kò yé èmi rárá wa. ojú tẹ́mi fi ń wó yàtọ̀ sí gbogbo tẹ́ ń sọ yìí èmi ń ronú ẹ̀yin ń rojọ́ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ kí ọkọ ìyàwó máa fi ọyàn ìyá ìyàwó ẹ̀ sí kẹ́nìkan sì gbójú bóyá kọ́ ránṣẹ́ sí kábíyèsí pé kọ́yọ̀ǹdọ̀ ọmọ rẹ̀ fóun òun fẹ́ fi ṣe nǹkan kan kọ́ mọ́ sí wáyé ẹ̀ mọ́ ɛdi ɛdi ɛn ɛ ma nna wɔ si ma aa yalo de ɔwɔ yɛ ma nna si ma. ṣé bá ṣe dákẹ́ lélẹ́yìn ni nǹkan kan gbọ́dọ̀ ṣàwọn ọmọ mi o. ẹ ǹlẹ́ o. ẹ káàárọ̀ o bàbá mi. ẹ pẹ̀lẹ́ o ẹ dákun ń bu ọ́dà ń bu ẹ ń lọ. à ń bọ̀ látàfin a fẹ́ lọ ṣeré lọ́dọ̀ bàbá ṣèyí o. bàbá ṣèyí o gbó ẹ dákun níbo ni ìpàdé ọlọ́jà àtàsímú. bàbá olóye àárín ọjà ni ọlọ́jà ò gbọ́jà lọ sọ́jà lọ tajà á sí yóò ṣe wírin wèrè dọ́jà ibẹ̀ làwọn méjèèjì ó ti pàdé. bẹ́ẹ̀ ló tọ́jà rẹ̀ à ń tọrọ pàtàkì ń tọrọ pátákó àfi àbọ̀ sí wo yẹ ti sẹ́rí padà táàbí kẹ́ lọ́mọ sí lẹ́yìn. àbá ti sẹ́rí padà ni jẹ́ ọlọ́jà ah. e, ejire ẹ e, e, wo ejire ejire. Ah. Ah. àwọn òòsàn yóò gbọ́ nǹkan kan mọ́ wọ́n gbọ́ nǹkan kan mọ́. olóde o àwọn ọmọ mi dà ẹbí mo ti rán olóyè sí ká ìyọ̀ǹda wọn fún mi nì nígbà tí ìsìrí wọn n ò rólóyè náà àwọn ọmọ sì fẹ́ ṣe ara wọn ní wàá bá mi ah, nígbà tí wọ́n mọ̀ pé tí mo fẹ́ fi wọ́n ṣe ó ṣe pàtàkì ó lè yòókù ṣé èsè wípé ó ti lọ́ọ́ fi àwọn ọmọ mi ṣe kankan ah, ah, ṣebí mo ti tọrọ wọn lọ́wọ́ yìí tó bá wù mí mo lè fi wọ́n ṣe é. lẹ́sìn rẹ kọ̀la ohun tó mú pọ̀ lọ̀rọ̀ sí rẹ lóṣù sí pàkó wọ́n wí fún ọkọ̀ òfa olóòfà kò burú ṣé o mọ̀ pé iná ò ní wọ́ọ́dù burú ojú kò bá ní balógun lẹ̀ yí lórí yìí o èmi ọkọ. ká ò bá ṣòro ọ̀kan àmọ́ mórí wọgbó bálámù ò bá ṣòro tiẹ̀ àmórí tiẹ̀ bá ògiri àlàpà ò lẹ́nu tí fi bálámù rojọ́ ohun tí mo bá wí fún wọ́n pé lónìí òun lónìí mo ṣe wọn lára nítorí pé tíkáyé lórúkọ tá a pè wọ ifá àtẹwọkáyé ṣoògùn lórúkọ tá a pè yé ìyàmí ẹlẹ́yẹ ẹ̀yin lẹ ṣèlérí níjọ́ kìíní àná ẹ pé gbogbo ẹni tó bá ti morí kìí ẹni gbogbo tó bá ń ṣẹlẹ̀ ẹ̀mọ̀ ṣe fún mo wá pè yín lónìí o kẹ́ ẹ bá mi wẹ̀wù fún bọ́lọ́dì òkú kó balẹ̀ gẹ́rẹ́jẹ lára rẹ̀ kẹ́ ẹ bá mi fi akoto gbọ́dí fún un. èyí tí mo wí ẹ̀gbẹ́ ayé kó gbọ́ ẹ̀gbà ọgọ́ta. bọ́lọ́dì òkú o. Yeah. mi tí mo yà láàárọ̀ nǹkan kan dandan fún ọ o gbọ́dọ̀ sàṣìbí kò sì pa mí láàrin òní sọ́túnla tó o bá kọ̀ tó o ṣe bẹ́ẹ̀ tó o pa mí balógun èmi kò pa ọ. ọ̀pọ̀ ìkégun ọmọ rẹ̀ kú eégún ní bóun bá rẹ̀ kú kí ni ó ṣẹlẹ̀ wọ́n ní yóò kú sísìn ló ṣẹlẹ̀ ká gbọ́ ẹ wá gbà mí èmi ọmọ kò tọ́ ni kàbíyèsí ọkọ ọ̀run. akọ́gí èso jẹ ni mo máa gbọ́ wọ́n lẹ́kún lẹ sùn láàárọ̀ tẹ́ fi sóúnjẹ àárọ̀ iná rẹ tó fi sóúnjẹ ọ̀sán èyí ti jẹ́ kìlò dé. ẹ má wulẹ̀ ìrojọ́ ẹ má wulẹ̀ ìrojọ́ ẹ wò ẹ dákun ẹ jọ àfi àwọn àfi àwọn onílẹ̀ bẹ̀yìn ẹ dákun ẹ má sọ fọmọ kí ló ṣẹlẹ̀ ẹ̀sùn tó ah. ń ṣẹlẹ̀ fún wa òkú ìsáfara pamọ́ bẹ́ẹ̀ tí ó wẹ̀. ẹkún ikọ o ẹkún ikọ o ìyá yín ti kú tipẹ́ kódà bàbá yín gan ti wàjà ọ̀nà ti dì yín ti ẹkún ti jà àjẹjà yìí. kí ló ṣẹlẹ̀. a mọ̀ pé kí dára jọ nígbà yìí. ọ̀sán kábíyèsí. Ah. Ah kábíyèsí àbí tí wọ́n bá yín bomi. kábíyèsí kábíyèsí kábíyèsí kò sí ń wọ̀ náà lukosi kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí. àfi bí èyí bá ṣe ẹkún lè gbére ń sunkún lókù. láti <laughs> yé wo ọ̀rẹ́ mi eh. ah, ká má tanra wa jẹ o eh. ká fi tẹ̀gàn kún ká yọ tẹ̀gàn kú ó ṣòro ó ah, ṣe o. kí ìbọn wá sí mọ̀mọ́ sànú rẹ ni. Ah, eh. n ò gbọ́ rí ẹ̀ńtẹ́ pé ẹkún ló sun wálé ayé ọ̀tá ni ó tún sunkún padà lọ́rùn. mo ti jẹ́nu ọ̀nà tọ́tọ̀ wa lọ́tọ̀ padà. mo rí irú ìdájọ́ ní o. ìdájọ́ mo sì sànú rẹ ni o bí n bá fi ráre láyé ń kọ́ sọ́dà. Hmm kódà ọdún rí sọ ọdún rí yín torí mo ṣe ní máa sunkún lọ ah, eh. ìjà ìgbèrè kalẹ̀ máa sun. ètò ìbòjá ìwúwo ni pé mo kàn án wo bó ṣe àsunkún náà wá jọ mí lójú pé lẹ́yìn ìwúwo àti máa ń dá máa ṣe fẹ́ pé òun nílùú òun nílùú èmi tẹ̀ rò pé bí ṣe sunkún àwọn èèyàn <laughs> wọ́n ràn lọ láti máa sunkún àṣẹ ẹkún àdásùn ni tẹ́sùn ah, lọ sọ́hùn. ẹni mi ti àárọ̀ ni pé tó bá dọ̀rùn ó lè jẹ́ pé òun ìrẹ́yìn lẹ́kún lọ́rùn ọmọ lè máa sunkún káàkiri lọ́hùn. ntí yọ ntí ó ṣẹlẹ̀ nù. ọlọ́mọdé àṣẹra wa. Ah ọ̀pọ̀ ọlọ́run má jẹ́ ń sí ọ owó lè ṣe mí <laughs> èmi ọgbà pọ̀ ọlọ́run má jẹ́ ń sí ń tiẹ̀ lè sí ọ kí ni ń sọ pé ó ń ṣe mí. àwọn náà lè dá sẹ́rí àfún mi mi bá ṣe ọ. Ah, ah, ta ni fìdè mi jọ. <coughs> kí ni. òsì ah. ṣé kìí ṣe pé òun foyè lẹ̀. nílùú tí kú bá ti ń palá boyún toyún toyún tí ń pàgùtàn tọ́lẹ̀ tọ́lẹ̀ tí ń payá tí ń tòun tòun gbóró orun ẹ̀ bá a bá fi lu ọ̀hún lẹ̀ láì dágbére kò léèwọ̀ ó ah. eh, di ìgbà kan náà. ọ̀ ń sá lọ. Ah, olóyè òsì. ó fi ìlú lẹ̀. olóyè òsì. ẹ gbà mí. olóyè. Ah, àṣé iye ọtí ẹ̀ láyà gbogbo bí ń ṣe ń gbó lẹ́nu tó ń ṣe jẹgẹdẹgẹ. ṣé ó láyà ni. bí ọba la ẹ má bo ṣé èdè ìṣẹ̀lẹ̀ ìyá ni. ẹ má sọ ẹ má sọ bẹ́ẹ̀. wo ṣe fóye ilẹ̀. o ṣe fóye ilẹ̀. fóye ilé bàbá tèmi nílé mi ò lè fi. òun kò yé. ẹ òun sojú ni ẹ fi lẹ̀. fẹ́ máa lọ a fẹ́ kó ronú sí gbogbo ọ̀rọ̀ tá a bọ̀ sọ pátápátá kó o sì fún alẹ́ sí ayọ̀ láìpẹ́. alẹ́ sí ayọ̀ la fẹ́ gbọ́ látẹnu. rántí o pé bápọn bá dọ́jà kọ́mọ sọ pé ọjà òkun o àbí ìyàwó tiẹ̀ mélòó lọ́wọ́ à ń bẹ̀. kí ló ayé dáadé kó lè dáa kó lè dùn kó lè tòrò kó lè tẹ̀síwájú àjùmọ̀ṣe gbogbo wa ni o fẹ́ kó ronú pẹ̀ gbogbo alájọmójútó Eh, ẹ̀yin olóye hmm? ẹ ṣé mo dúpẹ́ àmọ́ mo fẹ́ bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n fún yín lésì títí ọ̀túnla. Hmm, ṣé bí èsì ayọ̀ lásà gbọ̀. Hmm? ọ̀túnla náà ò tí kò ní pẹ́jọ́. ẹ fún mi dọ̀túnla. wọ́n ti dá ẹ ọ àwọn fẹ́ mọ̀ náà. ẹ jẹ́ kí n fún yín lówó mọ́tò ẹ má bínú. ọmọ ọlá ah. ẹgbà. Ah! ṣé wọ́n ló mú lọ. ta ni ìbámu lọ. ọ̀fun àlówó ọmọ ló lọ ni òní ní lọ́rùn ọlọ́run ọmọ dùn ọ́nú ni kò ní dùn ọ́ lẹ́yìn ọ̀la o hmm. ní ládànù bíi táyà tí ọ̀dà o ní ládànù bíi obì tí ọ̀yàn o ti tué. àbálẹ̀ èso ìtọ́ ìbalẹ̀ kọ́ bọ́ọ̀lù ẹnu ayé ìbọ́lẹ̀ ẹnu o ní bọ́ọ̀lù wa o. o ní bọ́ọ̀ <laughs> ọ̀kadì yóò jẹ́ sí. yóò dà bọ̀ ọ̀kadì o ẹ ṣe mo gbọ́ mo kó mọ̀ pé ọ̀rọ̀ yìí gba èrò kò ń ṣe nǹkan téèyàn lè tètè dáhùn sí o o ní láti take time kó tó dá lóhùn wàhálà èmi náà rò bẹ́ẹ̀ nǹkan tó ti wá ń ṣe mí ni pé pẹ̀lú gbogbo wàkà tí bàbá mi ń hù nínú ìlú yẹn àmì ó ṣe wá dé èmi lọ́wọ́ bá mo I don't even know. darling I still insist torí ọlọ yọjú sí dáadé kò fi tó wọn létí. ọ rárá kẹ mo ti ní mi ò ní bá bàbá yẹn ní nǹkan kan pọ̀ mo ti pa wọ́n tí mi fẹ́ bá wọn ní nǹkan kan ṣe rárá mọ́ ni. Ah! má ṣe bẹ́ẹ̀ jọ ah! torí tó ń torí tọ́lọ́n jọ má ṣe bẹ́ẹ̀ rí dáadé kò fi tó wọn létí má bẹ́ẹ̀ ni ní bàbá ẹni jọ. mo ti gbọ́ màá máa rò dáàdi ah, ara màá rò ṣá. wàá ṣe náà ni iṣẹ́ yìí kí n lọ pípẹ́ oúnjẹ ẹ̀sìn. Mm, that's fine. bí wọ́n ṣe máa dírẹ́sì lé mi ò yé mi hmm. wọ́n láwọn fẹ́ kí n jẹ́ kan nínú ìgbìmọ̀ ẹlẹ́nu méje tí wọ́n ṣẹ̀ gbé kalẹ̀ táwọn máa ṣètò lórí ọrọ̀ ajé ìlú yìí títí táwọn máa fi jọba mi mo wá bi wọn mo ní kí lóore tí wọ́n ronú kàn mí wọ́n ní ọmọ yìí ni mí pé mo kàwé mo lọ́gbọ́n lórí àti pé mo ti travel kákàkiri àgbáyé wípé àwọn dẹ̀ fẹ́ kí n fi ìwé tí mo kà àti gbogbo ibi tí mo ti lọ pé kí n fi dá sí ètò ọrọ̀ ajé ìlú yìí kó lè gòkè sí ah. mo ní ẹ̀ ọ́ ní bẹ́ẹ̀ ni pé kí n bá wọn ṣe títí di ìgbà táwọn máa fi jọba mi eré wọn ṣẹ̀ṣẹ̀ ń pé bọ̀ ni ń ah! ṣẹ̀ṣẹ̀ ń yé wọn bọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́wàá ló ń jẹ́ àjẹsùn ni wọ́n ti mọ̀ pé irúwọ́ gbọ́dọ̀ mọ́ sí ń pò pàtàkì nínú ìlú ìkájọ máa ṣàkóso ẹ̀ wo ohun tó dáa wọ́n fi lọ léṣe ló ti gbọ́ ló ti gbà. Ah! ṣé ẹ̀yin ò rò wípé pẹ̀lú ìwà tẹ̀yin wù nínú ìlú yìí ṣó yẹ kí ọmọ yín wà nínú kan àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu méje tá a máa ṣètò ìlú ìyá. làbí ìwà tá ò tó mọ bàtà rẹ̀ tewé tagbà lọ́mọ̀ porógbó korò kí wọ́n tó mọ̀ jẹ́ ìwọ ọmọ kan tí Ṣàngó ọba sọ ẹdún lẹ̀ n ò ní ràgbò fún láti fi tù ú lójú ìwà èmi tí ò sún wọn náà fífi tó sún wọn lọ léṣe hmm, léṣe kò tí ó ṣe ọ. mo kí ẹ̀yin ọmọ wa o mo mọ̀ pé ẹ gbogbo yín lè mọ̀ pàtàkì ìgbìmọ̀ ẹlẹ́ni méje bí ọba bá gbéṣẹ̀ nínú ìlú wa yìí a máa tó oṣù mẹ́ta tàbí mẹ́rin ká tó yan ọba mi. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lọ́tẹ̀ yìí bóyá yẹn ò ní tó oṣù mẹ́fà ká tó yan ọba mi. torí ìdí kan tàbó mi. gẹ́gẹ́ bí olóyè ṣe sọ fún ìdí kan pàtàkì àtúnmí. ẹ ṣe wá rí ẹ̀yin ìgbìmọ̀ ẹlẹ́ni méje yìí ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe àkóso òòlù. gbogbo ibi tí owó ti ń wọlé láti orí ọjà ni o àtìlẹ̀ ìlú ẹlẹ́mọ̀ ṣàkóso rẹ̀ gbogbo ó tẹ́ bá wá rí ń bẹ̀ èmi ọ̀tún lẹ́ẹ̀mọ̀ jábọ̀ fún tèmi ọmọ jábọ̀ fún lò ṣùgbọ́n ká tó kó gbogbo ìwé ètò owó ìfún yín dandan ni ká yan olórí láàrin yín tí ó jẹ́ bí alága ìdílé tàbí jókòó ní ó jẹ́ aṣáájú fún yín ẹ̀yin lẹ́yìn fún àwa àwa ká yàn fún yín láàrin ara ilẹ̀ ti yàn. wọ́n jẹ́ ilé ṣiṣẹ́ pọ̀. bàbá kẹ́mi ọlá ní ẹni dàgbà yàrá. mo lù yín lọ́gọ̀ọ́ ẹnu fún ìpéjọpọ̀ wa yìí mo mọ̀ pé bí ẹ bá pe gbogbo òjókòó yìí tẹ́ ẹ bá ti ì pè mí sí i ẹ tí ì pè wọ́n pé wọ́n tí pè torí ẹ mọ rírì mi lẹ ṣe pè mí sí àyìn ju gbogbo ẹ wá lọ lórúkọ mi àti ìdílé mi mo fara mi kalẹ̀ láti jẹ́ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ẹlẹ́nu méje yìí tí ń sì máa ṣètò owó òòlù yéké yéké. ah ṣé ń ṣeré ni àbẹ́ ń sí èrè. ìyá bá bẹ́ẹ̀ ń sí èrè. dẹ́kun fi mí dí wọn èmi àtọ́ ọmọ wọn lájọ ló gbá. ọ̀tọ̀ sí ìwé ìlà wálé ní sùúrù àwẹ wálé irú èdè èdè burúkú bẹ́ẹ̀ yẹn èdè àbùkù àfẹ́rù ìjókòó yìí. ẹ wo ah. àbáradà àdáni lóòótọ́ kò lè bọ́ sí. ẹ wá ní sùúrù ṣé bóun má bàa wà ní abala akọ́dànù àìkálábàdànù. àbí ẹ wo ẹ wo ẹyọ mi sùúrù ni ẹ jẹ́ àfi sí ẹ jẹ́ àti sùúrù ẹnìkan kọ́ mọ́ bínú. ẹ ní sùúrù ẹ fọwọ́nu. àkókò ìmọ̀ràn rẹ̀ dá lóòótọ́ àmọ́ kò ṣeé tẹ̀lé. Ah, ah. èmi kẹ́yìn bàbá wa fún àtòlù tẹ́ǹtò ọlọ́run ó yín ṣe láṣeyọrí o gẹ́gẹ́ bí ìmọ̀ràn ti tèmi o èmi ò bá dá lábàá pé ká mú kan nínú àwọn ọkùnrin tó jókòó kó mọ ṣalága ìjókòó yìí lọ bóyá kí ọ̀gbẹ́ni ladigbó lòdì òkú kó mọ ṣalága ìjókòó yìí lọ àbí bóyá àbí kílẹ̀ yín mo wí. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo support emotion yẹn. òun gan lèmi gan fara mọ́. ẹ ẹ dákun o ẹ̀yin bàbá olóye torí kò yé èmi ni mo sì fẹ́ kẹ́ ẹ láyé mi. kí ni gàdéríà gan tí a fi ń yan alága kọ́mítì. túmọ̀ ntọ́ bá sọ léèbó kò lè yí ayé kẹ́yìn. bàbá yóò yé yín bẹ́ẹ̀ bá ti ń gbọ́n tí mò ń sọ̀rọ̀. òun máa sọ̀rọ̀ ẹ lọ jáde máa sọ̀rọ̀ ẹ lọ máa sọ̀rọ̀ ẹ. fẹ́yìn alága àjùmọ̀ láàrin wa mm. kí ni kàtẹ́rìà tẹ̀ fi yàn wọ́n ah, ah. ẹ sọ fún mi. ẹ sábà aláyan ni àbí. ẹ bá a sọ. ẹ dúró ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ náà bàbá olóye ah, torí bàtẹ́ ń sọ̀rọ̀ wọn sọ̀rọ̀. ẹ má pòun má gogo mi lẹ́nu bí ọba rí bẹ́ẹ̀ kí lẹ́ẹ̀ lọ rèé mẹ́nìkan wá tó jájòjì ṣé ìwé ló kà jù ni àbí kí ni pe ẹnìkan lájòjì torí pé ẹ̀tọ́ kan náà lẹ́jọ́ aráàlú yìí náà ni. Ah, bàbá ń jẹ́ ọ̀wá possible kí ló dé tẹ̀ ńlá lé wa lórí. ó possible kò lè possible. ó possible ní tó ń bọ lọ́kàn rẹ ló jáde. ní tí bẹ lọ́kàn mi ni mo ti sọ. ó dà ní tèmi tèmi o lábílẹ̀ mi support kò mọ̀ṣálá gàdó pé. ibi kan support ó lè bá possible. ó tẹ̀ mí lọ́rùn. ó tẹ̀ mí lọ́rùn. bàbá mo fara mọ́ mi sì tún fara mọ́ ah, ah. títorí gbogbo alamọ̀rú èèyàn tí bàbá. wo ibi tó o bá fi sí ni kọjá gbọ́ ká lè mọ̀ níbo ló dúró sí gangan dúró lórí ẹsẹ̀ méjèèjì. mo nǹkan tí mo sọ náà mo ti wà ṣùgbọ́n ètò ẹ̀ bá ti ṣe. ẹ wo ìtọ́sí dàgbà ẹ lẹ́sìn. sẹ́rí mi tẹ́ ń wo yìí mo ń bò èmi yìí sì fọ́ ń bù o ṣùgbọ́n tí n bá fi wá bá débi pé mò ń gírọ́ ń bù ó yẹ kẹ́ ẹ ti mọ sẹ́ǹsì trọ́bù o ah, ṣe èyí láàyè tá a wà yìí wọ́n bá jẹ́ pé labilẹ̀ ẹ̀ fà kalẹ̀ àmọ́ tọ́ fi. ẹ wọ ẹjọ́ rẹ látàyè ìyá alábí. wọ́n bí wá wá wá ẹ wọ ẹ ní sùúrù ẹ nílẹ̀ ẹ wò mí ẹ ní sùúrù ẹ ní sùúrù èmi mọ bẹ́ẹ̀ mi ó ṣe bá sọ̀rọ̀ ẹja mọ bẹ́tò lọ màá bá sọ̀rọ̀ yóò padà fọwọ́ sí i ibi tẹ́yìn tẹ́ ẹ pọ̀ jù fọwọ́ sí lòun náà padà fọwọ́ sí. báyìí lè sìn mo ṣe lérò ó dàbí gbà tí inú èèyàn mẹ́fà tí èèyàn mẹ́rin bá ti di pé bá ti ń wà lẹ́yìn ẹ̀ ẹni tí èèyàn mẹ́rin wà lẹ́yìn ẹ̀ náà ní ọ̀wọ́lé. tó bá yẹ jẹ́ pé èèyàn mẹ́jọ lọ́wọ́ àbí kan tí èèyàn mẹ́fà bá ti wà lẹ́yìn ẹ̀. nérò tèmi ó dàbí àtọ̀ yẹ pé labi ni gbogbo yín fọwọ́ sí. ó ní ó ní ìlú láti fi pé kó wá rí wa ẹ mọ̀ kó gbélé. tó bá yẹ pé labi ni a bá fọwọ́ sí àjẹpẹ́ kí labi ó dìde kó bá ìgbìmọ̀ ìsọ̀rọ̀ ká mọ̀ pé ti gbà rẹ̀ dùn sí lóòótọ́ bí ó ṣe ṣètò a ṣe yóò wù. amọ̀lẹ́gbẹ́ ọ̀rẹ́ mi. a ṣe yóò wù. amọ̀lẹ́gbẹ́. <laughs> hello hello àṣé lórí ọ̀rọ̀ tá a jọ sọ èékà méjì ọ̀dà pèmí padà lálẹ́. tán fẹ́ ra lẹ̀ ah, ọmọ kan ni wọ́n ló dé kò láti ìlú ọba wọn á níyà rẹ̀ ọmọ ni ọ wá fẹ́ lẹ̀ éka méje fi dálé sẹ́lẹ̀ mo á wò bóyá kí n lọ bá rájà abúlẹ̀ bóyá lè ní. rájà abúlẹ̀ sówó bò kọ́mọ bọ̀ lọ́dọ̀ wa fún. Ah, ti rí ah, gbogbo bí tó ní gbogbo gbogbo bí ẹ bá sí Eh, kò sí àmọ́ ah, éka méjì ni. àmọ́ lẹ́gbẹ́ àtàlẹ̀ eh? fún. a sì yóò wò. a ní ntọ́lọ́hún òní. yà lọ. àtàlẹ̀ hmm. bí sọmọ ṣe ta àtà sọmọ mọ. kẹta làgbẹnu dání à ń wò tó sì ti wá jẹ eh, alákòóso òlu ẹ dákun torí ọlọ́run o nílùú tọ́lọ́ba tó níjọ́yè kò lè ṣeé ṣe. ẹ máa ní sùúrù díẹ̀ díẹ̀ bí ọ̀tàláyé ti dáyé ní òfin ti wà làwọn tó ń rúfin náà ṣe wà tí wọ́n lága ìjókòó rẹ̀ jẹ́ gbọ́ ọ̀kan tó fẹ́ sọ. ẹ tiẹ̀ ṣe sùn ṣe ibi tí ó dé yìí a máa tọ́ bó ṣe yẹ ká tọ́ ẹni tó ta ilẹ̀ ìlú ó dìdọ̀ máa bá inú talẹ̀. Èwo ní bẹ̀rẹ̀? Èwo ní bẹ̀rẹ̀? Ẹ̀sẹ̀ ní sùúrù. Ẹ̀sẹ̀ ní sùúrù. Ẹ̀sẹ̀kẹ̀lẹ̀ ni ó gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló fẹ́ sọ ní àbẹ́ẹ́dẹ́gbẹ̀wá. Ọmọ ọkọ lélẹ́yìí ẹ̀rẹ́ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ dá sámúsámú lẹ́nu rẹ̀. Ẹjẹ́ ó fi tẹnu ẹ̀. Àmì àṣẹ ìdùnmọ̀rẹ̀ àtẹ̀yìn náà. Ẹ ṣe rí nǹkan tó máa ṣe ní pé a máa kọ lẹ́tà. Lẹ́tà. Àá fi pé bàbá mi tó talẹ̀ tí wọ́n wá ṣàlàyé ìjì tí wọ́n fi talẹ̀ rú níbi àlàyé tó bá wá ṣe la máa tó mọ ìgbésẹ̀ la máa gbé. ní tèmi o ní sọ́pọ́tì ọ̀rọ̀ bí ẹ bá gbé gbogbo ẹ̀rú iṣọ́ o ẹ ẹ ṣe mọ̀jú mo sọ́pọ́tì mo sọ́pọ́tì lọ́ba yìí sọ́pọ́tàsì tọ̀bù lẹ́yìn ni. ẹ ṣe máa ń fi gbogbo ọjọ́ gbọ́ sẹ́yìn ká kan nu ẹ wò ó kó tó di pa yan gbogbo ọmọ lórí àṣọ fún wa àbúrò mi yìí ṣé ẹ rí sẹ́kítírì ẹ̀yin lọ́rọ̀ ìtọ́síwájú ẹ wá ń tètè mú kékeré yín kẹ́ ẹ kọ lẹ́tà ká tètè fi lẹ́tà ránṣẹ́ sí wọn. màá kọ́lé màá tà ìpè màá wá fi lẹ́yìn lọ́wọ́ ẹ̀ bàbá fún bàbá. wọ́n ṣe yóò ṣe rí gangan nù àwọn ọ̀rẹ́ yẹn wọ́n mú lọ ìyẹn ní kó bá wa mú lọ. bí wọ́n ṣe sí wọn tó bá yín mú lọ ọ̀dàdí kí wọ́n mọ̀ ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣó yẹ kí wọ́n bímọ nípínlẹ̀ Ògùn kó tún máa kógun jà wọ́n nípínlẹ̀ Ògùn ṣó yẹ kó haúsá ní súná ń yá fífúdí orúkọ bẹ́tà àjọwọ́ lọ tẹ́ bá wá bẹ̀rù orúkọ bàbá àtìyín tẹ́ bẹ̀rù orúkọ tìyín ẹ̀jọ̀ má bà mí lórúkọ jẹ́ o mi ò jókòó ìdí tẹ́ fi talẹ̀ lú òun ni mo fẹ́ gbọ́ wọ́n ní mi ò jókòó ẹ ṣàlàyé fún mi. rabi wọ́n bá fún àjẹláyè kó lọ tẹ̀ ó ṣeé ṣe kó jàre ẹni tó pàjẹ́ o ṣẹ́fẹ̀ẹ́ ti fi mí pẹ̀mí ná ẹ jẹ́ ń dé pàdé yìí. Paris. Eu faço só tempo, né? ẹ̀ lè dáhùn ẹ wá pèmí sí ìpàdé tí ó mú gbogbo yín sórí ibú ẹ̀yin orí ibú lẹ fẹ́ ṣe ẹ wò ọlọ́run níjẹ́ ṣiṣẹ́ ààrẹ ní sàmì ọlọ́run níjẹ́ ṣiṣẹ́ ẹ ṣàṣeyọrí. bọ́lá ni ọkú wọ́n ti lè wù ká kárí kò kéré tó. ṣàkóso ìlú yìí lọ́wọ́. fọwọ́sowọ́pọ̀ ni kájọ mọ́ darí ìlú yìí torí kò sí tí n ò lè fi agbára tí mo ní kò sí tí n ò lè fi ṣe bẹ́ẹ̀ ni bó bá wù mí màá fi ọjọ́ balẹ̀ wọn lórí yẹn má sọ bẹ́ẹ̀ mọ́ ah ẹ̀dí ajẹ́ pé gbogbo àkàwé tí mò ń ṣe látàárọ̀ kò sí ìtòwọ̀ ìyẹn ti bẹ̀ báwo lẹ ṣe máa ronú pé kéèmí àti kéèmí àti ìjọ máa fi ìlú làkàlàkà ah tẹ bá ń ro èmi mo fẹ́ kẹ́ máa rántí ọ̀la o kí ló ìgbélé ayé சொல்லிட்டு ẹ̀dàn takọtabo. Làbí, èyí tí jẹ́ kínní ìtàn. Kí là ń jẹ tó ń ba inú jẹ báyìí? Kíni? Ẹ sí ọ, kí ló tí ì jẹ? Àṣejẹ tí ń sè fún ọ lẹ́yìn eléyìí. Pẹ́pẹ́ yẹn méjì mọ̀ ní fi sè é. Tọ́ jẹ́ pọ̀npọ̀n téégún téégún pàápàá ni. Ẹyin, ó yà jẹ. La la la kíní tí ń bẹnu rẹ á mọ láǹkọ̀ọ̀kan ìsọwọ́ rẹ àlàáfíà hmm. kí ló rí ọmọ ọmọ sí o ẹ̀dán nu ẹ̀dán takọ tabo lọ́wọ́ àlọ́wọ́ rẹ o sórí ní báyìí o ti bá àwọn ẹ̀dán o ti bá wọn múlẹ̀ ẹ̀dán kì í kú ẹ̀dán kì í rùn ojú ẹ̀dán kì í rí ibi nílé dì ojú ẹ̀dán kì í sì fọ́ ṣó o rí ẹ̀dán tí ń bẹ lọ́wọ́ rẹ yẹn ṣó o rí abo bẹ̀ ọ jẹ́ kó máa wà lára rẹ lọ́sàn-án lóru tí n bá ti ń bẹ lára rẹ ayé ọmọ nífẹ̀ẹ́ rẹ ni lọ́tún ló sì ni wọ́n mọ̀ ní àtàyékùnrin àtàyébìnrin wọ́n mọ̀ jọnu sí ọ ni sọ wá rí gbogbo ẹnikẹ́ni tá a bá pè ládarí wọn pátápátá tó bá ta ọ lọ́fà kò lè ràn ọ́ yọ padà síbi tí ń bọ̀ nù ó ti dìmú lẹ́nu ṣé ọ wá rí ìyá akọ òun tó o bá ti mú un tó bá fi banu báyìí gbogbo bó o bá ti fẹ́ kó rí fọ́tà rẹ̀ ní ọmọ rí àáfi mọ dásẹ̀rí àfúnyẹn ni a sì tún máa fi súre o ti gbọ́ o ti dọ́mọ àgbà lónìí nù o dọ́mọ àgbà àmọ́ èyí tí mo á ṣe fún ọ yìí o mọ́ ni nítorí pápá ò lè ka ọ kó fi yájú sí yẹn o àìfi yájú sí yẹn o o gbọ́ yọ jẹ fún ọ ó yá. Hmm. kò dání báwọn kò dání pàwọ́ mọ́ pàwọ́ dé mọ́ ó yá. <laughs> làbí kò sí bí ọlọ́mọge ṣe lè dàgbà tó kò lè síwájú ìyá rẹ̀ lọ́lé ọkọ bẹ́yìn ọba tẹ̀ bíbàdí ọba wọ́ ìyí ìwọ̀n ni pé kí ọmọdé mọ̀mọ́ ẹni tó tó ní baba ní baba. ah a sì yóò wù ah. àwọn ẹlẹgbẹ́. Eh? ọ̀rẹ́ mi eh? bó ló ṣe jẹ́ òkìkí kẹ́ńtọ́dọ̀ mi ni wọ́n ní kó o ṣubú ń ta gbangba láàárọ̀ yìí. Eh, àmọ́ lẹ́gbẹ́ kò sí nǹkan kan tó ṣe mí ah. lákọ̀ọ́bá ẹ̀ wà bí ìbọn ah, bí mi lórí tí ń sọ̀rọ̀ yìí bí mi mo jókòó yìí lábí ló fi nǹkan ránṣẹ́ sí mi. labi, ẹ̀yìn ìbá sì wá ní kí n ránṣẹ́ sí padà nǹkan bàjẹ́ ju bó ti yẹ lọ. dákun wọn nana ṣe sí padà dákun dákun má sì nú bí o dákun ah. Ah, ah, ọmọ ẹni kò sí bó ti fẹ́ burú tó ká lè fẹ́ kàn pa jẹ́ o eh, dákun. kọ̀gbọ́n ni ọ̀rọ̀ rẹ tiẹ̀ ti yé mi hmm, bóun ṣe fẹ́ lágbára mọ́ ó ní ọjọ́ mọ̀ wá wù hmm. Hmm, bí sì ṣe lágbára tó ó ní oníjẹ́ sínú bí àwọn ṣe sùúrù. okú àgbà okú àgbà. dákun bá mú kìnìún. ẹ bọ́ sí. yóò dáa fún un àmọ́ lọ́gbẹ́ ọ̀rẹ́ mi. Eh, ah. bẹ́ẹ̀ kọjọ́ pé mo fòdé àhín ni. gbọ́nogún ò tiẹ̀ gbọ́dọ̀ kú léwe. ó ṣe wọ. níbo labalẹ̀ ayé dé tá a sọ pọ́run yá. ẹ wọ wọ tọmọ sí irun lẹ́nu rẹ mm-hmm. <laughs> àbí irun lẹ́nu àwa méjèèjì. Mm. Mm. ẹ̀yin olóyè ẹ rí pọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn ìjọba yìí. bíi ti bó o. Ah, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ tọ́nà láti ṣẹ́gun àṣeyọ̀wò la fi ní apẹ́ bíríkótó ká fi ọmọ ẹ̀sìn kan náà àwọn àtúntò. ẹ àjọrò wa nù. No ṣé bí èròǹgbà wà ní pé tá a bá fi ọmọ rẹ̀ jẹ olórí ìgbìmọ̀ yóò lè pẹ́wọ́ ọkà rẹ̀ yóò lè pẹ́wọ́ rẹ̀ torí pé kò ní fẹ́ fọ́ọ̀lù lé ọmọ ìlórí onínúure sì lọ́mọ ọmọ dáadáa ni onínúure lọ́mọ ibi ń tajọ rò ó. àti wípé bàbá rẹ̀ ò ní fẹ́ pa ọmọ rẹ̀ àbí kò ṣe é láburú torí pé ọmọ kan ṣo tó ní láyé lọ́rùn nu ó sì nífẹ̀ẹ́ rẹ̀ bí ó nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ rẹ̀ pajá lójú ajá tó tún jajá lójú ajá ẹ mọ̀ kó wo ní pa fájá ẹni ó wọ̀ sùsùn tó pàyàwó ọmọ ẹ̀ tóyún tóyún ó ń tọ́ ò lè ronú kó tó pọ̀ mọ́ ara gan. àgbà àgbà àgbà àgbà ó èmi ò ronú lọ bá wọn o tó bá fi tó bá fi tó tó bá fi pa ọmọ ẹ̀ a pé lu ìwà nu ìwò ọlọ́run ó ṣàánú wa ni. ó ah, kan ò sí elédùn àlùkù tá wa lé lọ́wọ́ ó ti rújú báyìí o. agbada kò ní jẹ́ kó rójú ráì gbọ́ tiwa mọ̀ tá a bá tètè mú kúrò lórí ilẹ̀ nítorí náà ó ní láti tètè pa ká bá a lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sómi mu lópin ọ̀sẹ̀ yìí. Ah, ah, ah. láti jọ́ tẹ̀ tí béèrè nǹkan lọ́wọ́ mi wọn kọ̀rọ̀ sí ẹnu rí ẹ sì rántí pé kété tí mo wọ̀lú yìí lẹ́ni kí n lọ sọ́dọ̀ àgbẹ̀ kan mo sì lọ sọ́dọ̀ àgbẹ̀ ọ̀hún ẹni ẹ fẹ́ mu ẹ̀jẹ̀ àwọn ẹbí rẹ̀ kí ẹ fi ṣara rẹ̀ mo pa wọ́n fún yín ó wù ṣe gàgà ẹlẹ́ẹ̀ nílò àwọn àfihàn ọmọ kábíyèsí kẹ́ ẹ máa pè ránṣẹ́ mo bá yín kó wọn wá àbò tó pa ọba fún yín tá a bá ní ká ṣe lé ní èyí yóò ti tó ẹ̀mí mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti bá yín gbà ní kété tí mo wọ̀lú yìí ká tó wá sọ pé àwọn ẹ̀mí tí mo gbà tí ò lóǹkà kó tó di pé mo wọ̀lú yìí ẹ wo ẹ jẹ́ ń sọ fún yín o kì í ṣe pé gbogbo ògbà nínú mi máa ń dùn wípé mo sọ àwọn ìdílé aláyọ̀ mo sọ wọ́n ìdílé ẹlẹ́kún Eh, eh, kí lẹ ti fẹ́ kí n ṣe kí n wá pa ọmọ tèmi ah n ò lè pa o. ò ń sọ̀rọ̀ ò ń ṣe ìgúnlé wa lórí ṣé òun náà mọ ọkọ tá ti ṣe fún ẹni tá a fi ń béèrè ẹ̀mí èèyàn lọ́wọ́ rẹ̀ àbí o ti gbàgbé agbára tá a fún ẹ tó ní kó o fẹ́ di àṣírí òun o fẹ́ jẹ́ kan lára àwọn lágbára ayé mo ló fẹ́ lókìkí ju àwọn ọba àti ìjòyè lọ lẹ́yìn tí bá ti ń sọ̀rọ̀ báyìí kí lè má mi sì a mọ̀ fún ọ lágbára náà lọ́dún náà lọ́hùn nípa tá a fún ọ láì gbà kankan lọ́wọ́ rẹ̀ àwa a fẹ́ lọ́wọ́ rẹ̀ ni wọ́n sì fún wa. ẹ ṣùgbọ́n gbogbo nǹkan tí mo tẹ gbà lọ́wọ́ mi ó ti pọ̀ jù ó pọ̀ jù tẹ gbé fún mi lọ. ó dẹ̀rọ kó pọ̀ jù lọ agbára ta fún ọ nígbà ó dàbí pa ayé olówó lé ní ìlọ́po ìlọ́po rẹ ló sì fi san. ẹ wo èmi ò lè pa ọmọ mi o ó nìkan ṣoṣo lọmọ tí mo bí ṣé kí n wá kó àkúnrun ni àbí tí n bá kú ta ní ó gbẹ̀yìn. mélòó mélòó àwọn tó ti pa tó ti kó àkúnrun bí iṣu wo ọmọ rẹ la fẹ́ òpin ọ̀sẹ̀ láti mú ẹ̀jẹ̀ rẹ̀ kó lè jòrò ojú ráyè jíṣẹ́ tààrọ̀. ẹ wo kò ní ṣeé ṣe kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe rárá àti pé apá mi ò lè ka ṣé àmọ̀ pé ẹdun takọtabo ó wà lára ẹ̀ kò sápá ẹ̀ tó lè ka. àwọn ẹdun tó wà lára ẹ̀ láti kó ọgbà wá ìdílé òde náà ráàyè wá tó o bá ìbínú wa tó lọ ní kó o pa fún wa Thank you.